adáwọ̀pọ̀ fún ọlọ́run ọba ọba tí ó ṣe nírọ̀rùn fún wa láti pàdé láti lè máa bá kíkà tíra al-Aqidatul Wasitiyya li Shaykh al-Islam Taymiyyah rahimahullah tíra àkídà ibi tí a kà ní òní وهم مع ذلك لا يكفرون أهل القبلة بمطلق المعاصي والكبائر كما يفعله الخوارج بل الأخوة الإيمانية ثابتة مع المعاصي كما قال سبحانه في آية القصاص فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وقال وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما وإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين وقوله تعالى إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون شيخ الإسلام تيمية رحمه الله gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe ní àlàyé lọ́pọ̀lọpọ̀ ipé tíra yìí tí wọ́n gbé kalẹ̀ fún òun náà nítorí àwọn àṣìgbọ́yé àbí àwọn nǹkan mí tí àwọn èèyàn ń pè ní ìlànà ahlùsúnnàtí wal jama'a ní ìgbà tí wọ́n fi ṣẹ̀mí láyé tí ṣe islam ṣẹ̀mí tó di pé gbẹ́ tí wá dárú láwọn èèyàn lọ́wọ́ tí wọ́n wá dá ìtí ń jẹ́ ìlànà tí Ànábì sallallahu wá gaggama ni wọ́n fi ṣéèkì fi wá ń sàlàyé nínú àwọn mùsùlùmí tí ń yapa àṣẹ ọlọ́run ọba báwo ni ìdájọ́ rẹ̀ báwo ni a ti ṣe bá lò ní àwa tí a jẹ́ mọ́mí ní àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ náà ni wọ́n fi ní pé hukmi murtakibil kabira ìdájọ́ tó wà fún ẹni tí ó ń ṣẹlọ́run ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ṣéèkì ní wọ́hùn ma'adalik ipé àwọn alùsúnnà tó ń tí ipé wọ́n mú súnnà nabi sallallahu alaihi wasallam lọ́wọ́ la yukaffirun ahlul qibla wọn kì ń pé ẹnìkankan wọn kì ń gbé ìdájọ́ ìjẹ́kẹfèrè ilé ẹni tí ọba jẹ́ ẹni tó ń jẹ́ mùsùlùmí bí mutlaqil ma'asi nítorí ẹ̀ṣẹ̀ wal kaba'ir àbí àwọn ẹ̀ṣẹ̀ láńlá kama yaf'alu al khawarij gẹ́gẹ́ bí àwọn khawarij báwọn ṣe máa ń ṣe níbi a rí gbọ́yí pé ṣẹ́gun islam rahimahullah wọ́n fẹ́ kí a máa tó ní ń ṣe pẹ̀lú ìdájọ́ ẹni tí ń ṣe ọlọ́run ọba ẹni tó bá jẹ́ onísúnna àbí ìjọba tó bá ti ń lo ìjọba ẹ̀sìn wọn kì í gbé ìdájọ́ lé ẹni tí bá ń ṣe ọlọ́run ọba ní àwọn ẹ̀ṣẹ̀ láńlá gẹ́gẹ́ bí àwọn khawarij báwọn sì máa ń ṣe àwọn khawarij àwọn náà ni àwọn tó ṣe pé wọ́n ṣẹ́yọ ní àárín àwọn mùsùlùmí lẹ́yìn gbàtà nàbí sallallahu alaihi wasallam tó lọ́tán tó jẹ́ pé iṣẹ́ wọn òun náà ni kí wọ́n rí ẹni tí wọ́n bá ti ń ṣe lọ́run ní ẹ̀ṣẹ̀ tí kò dé ipò kó di kèfèrí wọ́n gbé ìdájọ́ kèfèrí lé ẹni tí ó ń ṣe ẹ̀ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ yẹn ò dé ipò ẹbọ wọ́n gbé ìdájọ́ ẹlẹ́bọ̀lélẹ́rí ṣẹlẹ̀ ẹ̀yà kan nínú ẹ̀yà àkídà àwọn Khawarij tán bá gbé ìdájọ́ ẹlẹ́lérí tán wọ́n tó sọ pé kọ́dà ẹ̀jẹ̀ rẹ̀ àti dúkìá rẹ̀ àwọn lè ó ti di ẹ̀tọ́ fún àwọn láti pa eléyìí gédégédé náà lọ yàtọ̀ sí ìlànà Ànábì sallallahu alaihi wasallam ṣùgbákanáà ó yàtọ̀ sí ìlànà àwọn sàhábà nabi sallallahu alaihi wasallam ó yàtọ̀ sí tó wà ní al-Qur'an nígbàtá wọn náà bá ń ka ní sin amọ̀rí amẹ́lùmílìmọ̀ ní khawarij khawarij níbo ni wọ́n wà khawarij ìròrí ni ìròrí tó pé ó sì fọ́nká láàrin àwùjọ mùsùlùmí kúrò àgbà tí anábì sallallahu alaihi wasallam ń ròyìn wọn anábì nínú ìtẹ́mọ̀ lára wọn ní pé àwọn khawariji yìí yaqtuluna ahlal islam wa na ahlal awthan lára wà tó mọ̀ wù òun ni pé ẹni tó bá ń jẹ́ musulmi yóò pè wọn ká máa pa kọ́dà tó bá rí àwọn ẹlẹ́bọ lára ìwà wọn ẹlẹ́bọ gangan wọ́n fi kalẹ̀ sórú àwọn ẹni wọ̀nyí ẹ mọ̀ rí pé wọ́n mọ̀ ṣe papọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ lẹ́bọ pẹ̀lú àwọn tó jẹ́ kéfèrí nípínlẹ̀ àmọ́ ẹni tó ń jẹ́ mùsùlùmí tí ò sí pẹ̀lú ìròrí wọn yẹn yóò pè wọn kí wọ́n pa títí ń jẹ́ mùsùlùmí àmọ́ kò sí nínú ìròrí wọn lára àwọn ìròrí àwọn khawarij òun náà ni pé man lam yukaffir fọwọ́ káfíìn ìwọ́n tó bá ti lè máa sọ pé ẹni táwọn bá rí sí kéfèrí lọ́dọ̀ wọn tí wọ́n náà bá ti lè pè ń kéfèrí tó yọnu sí bóyá ọya kan pé ah, ẹni yìí ah, mi ò rò pé ẹni yìí kápẹ́ eléyọ̀ ajẹ́ kéfèrí kí ní ṣe wọ́n gan odi kéfèrí lọ́dọ̀ wọn sọ àwọn Khawarij yìí àwọn ìlànà oríṣiríṣi náà ni wọ́n máa ń lò èyí tó ń jẹ́ ìpínlẹ̀ wọn gangan àwọn làwọn tó ṣe pé nítorí ẹ̀ṣẹ̀ ni wọ́n fi ń pèyàn ní kèfèrí tó bá ti rí ẹni tí ó ń ṣe nǹkan tọ́lọ́wọ́n bọ̀ ọ̀fẹ́ bóyá nìyẹn ó ń jalè àbí ń mutí àbí ń àbí ń jìbìtì ìdájọ́ wọn lérò rẹ̀ ni pé kìí ṣe mùsùlùmí má lọ́dọ̀ pé kìí ṣe mùsùlùmí má ipé ó ti di ẹni tí ó ti kú nínú Islam látara pé ti ń ṣe ọlọ́wọ̀n ọba ọ̀nà kanu ọ̀nà tí wọ́n tún máa ń lò òun náà ni pé wọ́n tún lè nítọ̀ àwọn eléyìí mùsùlùmí ni wọ́n àmọ́ wọn ò lo ìjọba ẹ̀sìn yẹni kí wọ́n ń fi nǹkan míì dájọ́ torí náà kèfèrí ní gbogbo wọn tabala kèsì léyìí a rí pé irú platform àwọn akínínú àwọn Boko Haram platform tí wọ́n nù ipe o lo ìdájọ́ ẹ lo ìdájọ́ ọlọ́run ẹ lo òfin ọlọ́run lórílẹ̀ ayé lórílẹ̀-èdè yín ẹ lòfin ọlọ́run ní Nàìjíríà gbogbo yányán kèfèrí ní àti ẹni tí ó ń jẹ́ aláṣẹ gan tó ń jẹ́ lérí kódà kó jẹ́ kí mùsùlùmí ni kìfèrí náà ní lọ́dọ̀ wọn òun ló fà ìgbà tí ọ̀rọ̀ láyé eh, Jonathan ọ̀yàn ń sọ pé boko haram yìí ẹni tí wọ́n fẹ́ náà ni Jonathan ni kìí ṣe bẹ́ẹ̀ kìí ṣe kóhun wọ́n fẹ́ so mo ṣe lẹ́ṣọ́ kí wọ́n tí mo ń sálàyé fáwọn èèyàn kìí ṣe pé Jonathan ni wọ́n fẹ́ ẹni tó bá máa kéde àwọn yóò mọ̀ pé ọ̀rọ̀ Jonathan kọ́ kí mùsùlùmí ó wá bẹ́ẹ̀ o mùsùlùmí tó wá bẹ́ẹ̀ òun náà kìfèrí ni so ọ̀rọ̀ yẹn jọ tí ó wà clear sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn jọ tó di pé wọ́n lọ sí mọ́sálásí ṣe pé ní bẹ̀rẹ̀ gan àwọn pa yìí nìkan wọ́n pa christian ni wọ́n sì ni irọ́ ìjọ tó wá lọ sí mọ́sálásí gangan tó di pé wọ́n wá lọ̀lẹ́ ju bọ́m̀bù síbẹ̀ yẹn ni pé ní kánù tí wọ́n tún wá mú ìbọn lọ́wọ́ níta ẹn tó bá fẹ́ bí escape tó ń sun fáyà rẹ̀ ìjọ náà ló wá kílẹ̀ sọ́pọ̀lọpọ̀ pé a ọ̀dọ̀ pé christian làwọn eléyìí ń pakọ́ ò gbogbo ẹni tí tí ò bá ti sí lára wọn tó gba àdìsọ́kàn wọn yẹn tí wọn náà tó wá lọlé kó bá wọn tó kèfèrí ni ọ́ so ọ̀kanù platform kanù ara wọn náà bíríjì mi táwọn tó máa ń gbà tọmọ tó fi ń wọnú àkídà khawariji yìí òun náà ni èyí tó tún gbajúmọ̀ tí wọ́n ní bídá pé gbogbo bídá àyẹnyá náà ni kúfúrù gbogbo bídá náà ni kúfúrù ẹ̀rí pé ẹni tó ń dá títí àwọn Boko Haram yẹn kalẹ̀ Yusuf ẹnìkan kọ kan ọwá ń kó ti tírà rẹ̀ tó ṣe ó ṣe tírà kan tó pè ní hadihi this so wá ń àwọn ibìkan nínú tíra yẹn wọ́n sọ pé àwọn wà náà nù náà rọ àdèmọ̀kìrátìyà kúfùrùn àwárí pé kíyàn ọmọ pé democracy gangan kúfùrù ni wà tọ̀gùt tọ̀gùt ni so kò sẹ́ni tí ò rí mùsùlùmí tó bá gbọ́ nǹkan yé ọgbọ̀dọ̀ rí bẹ́ẹ̀ ó wá tún ní wà náà rọ kúlù man gbogbo ẹni tí bá ti ń bẹ lábẹ́ ìdájọ́ yẹn náà kèfèrí ni táwọn rí táwọn nù so ẹ́rí pé àwọn eléyìí wọ́n dìklẹ́à gbogbo ẹni tí bá ti ń bẹ tí ìsára wọn pé kèfèrí ni so ìlànà kanu àwọn kanu tó wá ń bẹ tó ṣe pé ọ̀nà táwọn ń lò òun ni pé gbogbo bídíà ẹ̀rí pé tàwọn títí Yusuf ta sọ yìí tẹ́bà ń bí wọ́n kílẹ̀ gbára lé wọ́n ni wa man lam yahkum bima anzalallahu fa ulaika umul kafirun wọ́n ni gbogbo ẹni tí ó bá ti fi òfin Ọlọ́run ọba dájọ́ tó ṣe pé nǹkan míì ní ń lò ń lò democracy ń lò dictatoria ń lò eh, eh, eh, dictatoria ń lò kò ló ṣẹ̀rí Ọlọ́run ọba kèfèrí ni so wọ́n ni àyà táwọn gbára lé tàwọn nù so ibi tó ti wá ṣìnà àwọn àfúnwà sọ fún wọn pé ibáyà mẹ́ta lọ́wọ́ bá tò kalẹ̀ tó fi ń sọ̀rọ̀ wà man lam yahkum bima anzalallahu fa ulaika humul kafirun ọsọ yíò ó tún ní wà man lam yahkum bima anzalallahu fa ulaika humuz bí a kẹ pàwọn kìrì fún so wọ́n ní ẹni tí kò bá lo òfin ọlọ́run ọba ọlọ́run ọba ní fáwulẹ̀ ìka umulfa sikun ọlọ́run ọba pè wọ́n ní pòkì bákan náà ó pè wọ́n ní kèfèrí ó pè wọ́n ní alábòsí ṣé pòkì kèfèrí alábòsí sí ìtumọ̀ kan náà nínú ẹ̀sìn ni ìtumọ̀ náà ní mẹ́tẹ̀ẹ̀ta ó mí pé ìgbà kẹ́mẹ́ tó ṣe pé tí èèyàn bá lo òfin ọlọ́run ọba èèyàn jáde kó nu islam yányá òun lẹ́nu tó ṣe pé kò lo òfin ọlọ́run nítorí ń rí pé òfin míì tó ń lò yìí ó dájú ọlọ́run ọba a democracy tá ń lò yìí democracy tá ń lọ so kí yàn sọ bẹ́ẹ̀ kí o ní lẹ́mí bẹ́ẹ̀ yóò ó sì rànjí kèfè rí àmọ́ tó bá ṣe pé èèyàn ń bẹ lábẹ́ òfin un nìyẹn wà lára àwọn house of rep àbó wà lára àwọn house of representative àbóhùn gangan bẹ nínú àwọn tí wọ́n jẹ́ àwọn adájọ́ wà ní judiciary section lọ́wà àmọ́ òun náà mọ̀ pé òfin tó ipá kan jòkó lágbèkalẹ̀ òfin rọ́ àmọ́ ń bẹ lábẹ́ sísẹ̀mù tó náà mọ̀ pé wàláhì òfin ọlọ́run òun ni òfin kò sí òfin kan tó lè dá tó fi ọlọ́run ọba tó gbà bẹ́ẹ̀ nínú ẹ̀mí rẹ̀ àmọ́ ìhun ọpúrétí ń bẹ lábẹ́ ọpúrétí ń bẹ lábẹ́ sísẹ̀mù yẹn fọ́ ulẹ́ ìka umuzolimun alábòsínú ọ ń sàbòsí fẹ́mi ara rẹ̀ tó ró mọ́ ó sì yé ó sì ládìsọ́kàn rẹ̀ àmọ́ ń lo nǹkan míì so alábòsí èèyàn nù so gbàmínà tó wá ní èèyàn tó lè jẹ́ fásik lábẹ́ pé ń lo òfin tí è ṣe òfin ọlọ́run náà ni pé òun náà gbà bẹ́ẹ̀ kó fi ọlọ́run bá ló dáa jù so abóyá ń torí ẹ̀kọ́ tí ń rí jẹ́ ń bẹ́ẹ̀ lọ́wọ́ pé àmà ah, ah, pèpè sí náà so ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn òwò méjèèjì yókù n táwọn wò ní pé só lòfin ọlọ́run kìfìrí ni ọ so náà ni tí wọ́n nu àwọn míì tó bẹ̀ tó sí pé ọ̀nà táwọn ń lò bídíà làwọn ń lò wọ́n ní pé gbogbo bídíà yányá náà lọ́sán àdí kìfìrí gẹ́gẹ́ bí àwọn tọ̀hún náà ṣe wó pé gbogbo àìlòfin ọlọ́run generally gbogbo ẹ̀ lọ́yọ́sán àdí kìfìrí àfẹ́ pé wọ́n gbà pé òfin ọlọ́run dáa jùlọ ọ̀kan lónìí tó irú ẹ̀sìn ní tẹ́bá padà sódò àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam èyàn ó rí gbọ́yé ipé ìntáwọn ń gbọ́yé níbi àyà yẹn Abdullahi ibn Abbas ṣàlàyé rẹ̀ ipé kèé ṣe ìgbà tó lọ́n bá ní fáwọn láyíká umul kafirun ẹ mọ́ rò pé kèfèrí tí wọ́n ń sọ kèfèrí tó gbìyànjú nínú Islam ó ní innama huwa kufrun dúnà kúfìrín kí ọmọ lòfin ọlọ́run níbẹ̀rẹ̀ kúfìrín dúnà kúfìrín ni tó bá wá di pé wọ́n á gbà pé òfin tá ń lò dáa fi ọlọ́run ọba lọ èèyàn kò nú Islam àwọn tí a bá gbà pé òfin rọ́ ní gbogbo ohun òfin yìí so ẹ̀ṣẹ̀ náà ni ọmọ jẹ́ kò lè gbéyàn kó nú Islam so ẹ́ di pé àwọn ẹni yìí wọ́n pa ìròrí àgbọ́yé táwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam tí wọ́n gbọ́yé lára ayal Qur'an àwọn aláwọn onídìí ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá fẹ́ nù láyé gbogbo ẹni tó bá fẹ́ sọnù láyé ìtẹ́mọ̀ kíyèsí lára rẹ̀ tó bá mọ̀yàn kíyèsí ẹ rí pé in ti ń jẹ́ ìlànà àwọn sọ̀hábà wọ́n láwọn onídìí ẹ̀ kọ́lọ̀ lè di Qur'ani lásán mú pé ayà Qur'ani nìfà ayà Qur'ani lèmi ń lò yí o tó tẹ́bá ń bí pé àní tó ń wí yìí bó ṣe ń tù yìí ta ló tú bẹ́ẹ̀ fún ọ nínú àwọn sọ̀hábà wà lóde torí kò ní rẹ́ni kankan relétí rẹ̀ mọ́ pé ẹni tó gbọ́ àgbọ́yé tèmi gbọ́yé òun rèé ẹ ẹni tí ó fẹ́ ẹnìkan ni ọlọ́run lọ sí mọ́sálásí kan lùú bá bá wọn kán tó bẹ̀rẹ̀ ìrun wọ́n bá ń ṣe láìláìlàlá láìláìlàlá láìláìlàlá láìláìlàlá ah olóhun sáà ń wo ẹ̀nà pé ìwò ni a ní báyé ṣe tán wọ́n bá ṣe Allahu akbar bá bẹ̀rẹ̀ rún bàtà wọn parí rún wọ́n bí wọ́n pé ah, ẹ̀dàkùn kẹta ń ṣe yìí ntáwọn ṣe ń ọba mu ẹni wá ní akílẹ̀ rí àlẹ́ àwọn lẹ́rìí gbà tí ó mẹ́rin wá inú suratul A'la ó ní wa dhakara isma rabbihi fa salla ọ̀rọ̀ tí ọlọ́run ọba rẹ̀ tán ó sì kírun ọ̀rọ̀ tí ọlọ́run ẹni pé ó sàzíkìrí mú ẹ̀rí wá àmẹ́ẹ̀ríhun ni pé Eh, ìbéèrè tẹ́wà bí ní pé sọ̀hábà wo òun lọ gbọ́ ohun tó ń sọ yìí báyìí torí àwọn ni wọ́n gbọ́ ìtumọ̀ Qur'an látọ̀dọ̀ annabi sọ̀hábà wo ní practice irú tó ń sọ yìí bẹ́ẹ̀ náà ni èyí ó sì máa ń bí àwọn Boko Haram àti tó bá nírò àkídà wọn ipe ta ló gbọ́run tí wọ́n gbọ́ yìí bẹ́ẹ̀ pẹ̀lú àmọ́ ìmọ̀ àti ọlọ́fà wọlé kìfèrí gbogbo ẹni tí bá ti wà lábẹ́ democracy sọlẹ́ náà afọ́túnmọ̀ challenge wọn ipe ọ̀dá anábì sallallahu alaihi wasallam tí ń bẹ lábẹ́ ìjọba kèfèrí ń kọ́ ní ọdún mẹ́wàá gbáko ló fi wà ní Mẹ́kà tó ṣe pé ìjọba kèfèrí ní sí ń control bẹ̀ anábì sì ń bẹ lábẹ́ wọn so anábì sì ń ṣe wáàsí rẹ̀ lọ ń bá ìsìláàmù rẹ̀ lọ ní ọdún mẹ́wàá so àwọn afáàní yìí ò nìkan tó kọ́ lẹ́yìn ìgbà tánẹ́bí tó wá tó padà sí Mẹ̀dínà tó fi Mẹ́kà kalẹ̀ ó wá di ọdún kẹjọ ànẹ́bí tó wá wá sí hajj òkú ẹ̀sì Islam ó wá ṣe wọ́n ń sọ fún pé ò ní ṣe hajj kankan lọ́dún yìí so wọ́n tó pàṣẹ lé sọ̀rọ̀ sọ́lámù lọ́wọ́ sì padà sí hajj so ìjọba olódájọ́ lè lérí hun ìjọba kèfèrí tó tó wá jẹ pẹ́yìn bá ń pè àwọn èèyàn ní kèfèrí ọya ṣé ìdájọ́ kèfèrí lẹ́ fún ànábì náà nígbà wọn so òun ni pé ìlànà yìí ìlànà tó jìnà sí òdodo ni naam ọ̀nà kejì tí mo ní pé ìlànà khawarij náà ni àwọn náà ni pé àwọn tó yẹ pé bídíà wọn ni gbogbo bídíà náà ni kúfúrù bídíà òpin wọ́n ni kúfúrù ní gbogbo bídíà yẹnyán so tẹ́fẹ́ wá bí àwọn náà kọ́dà even ẹ̀rí tí wọ́n kò tún straight bí tàwọn kàwáríjì yìí kò straight bí tàwọn kàwáríjì àwọn àní hakimiyya hakimiyya na mẹ́kúrú àwọn yìí hùn àwọn kàwáríjì hakimiyya ẹ̀rí tí wọ́n tún straight bẹ́ẹ̀ gan ní pé ẹ̀rí tàwọn ní gbogbo bídíà kúfúrù yìí ó tún lọ jújú tàwọn àwọn boko haram yìí gan lọ torí tẹ bá bí àwọn pẹ́tọ̀ gbogbo bídí à ní kúfúrú sánàbí ló wí bẹ́ẹ̀ pé kúlù bídí àti kúfúrú wọn ò lè rí ìdá lóhun wọn ni tánàbí ní pé kúlù bídí àti dọ̀láàlá dọ̀láàlá lẹ́wà bá sọ di kúfúrú so wọ́n ni tàwọn kúfúrù ní jẹ́ so agbọ́nrin yẹn náà làwọn ń lò láti fi mú àkídà àwáríjì wọn ṣẹ so kọ̀wá tó mọlé rí bẹ́ẹ̀ kọ́dà ẹni tí wọ́n tún wọ́ sí wípé tí wọ́n bá tún rí wọn ò rí bídí àkẹ́kẹ́ lára rẹ̀ àmọ́ ń pàkíyèsí wọn ń takò wọ́n pé àkídà yìí ò ní spreadi òun ló tún gba ìdájọ́ yóò gba ìdájọ́ kìfìrí yóò gba ìdájọ́ ní bídí à so wọ́n wá ní kankan tí ń jẹ́ akbar ham indahum gbé tó tóbi jù ní tí ń dàmú wọn òun náà ní kí ni kásákúyàn ní kéfèrí tó bá ti pèyàn kéfèrí òun wọ́n wá dùn so àwọn náà ni àwọn ìjọ jàbàtá àwọn ìjọ jàbàtá ẹ́rìkà adákọ̀ tí Yusuf lẹ́ẹ̀kan ìjọ ìjọ Muhammad Yusuf wọ́n ìjọ jàbàtá náà so òun náà dá àkídà yìí kalẹ̀ lábẹ́ àkídà khawarij àmúyọ́ mọ̀ farapamọ́ ike ní iṣẹ́ kàwárí jù gẹ́gẹ́ bá wọn Boko Haram múnà sí ma ń sọ náà wọn ni alùsúnà láwọn fọ́ra wọn ni kàwárí jù arnani shia arnani eh, mu'tazila arnani eh, eh, kàwàkíní kan arnani sun tán sọ ní pé gbogbo wọn kèfèrí ni wọn mu'tazila kèfèrí ni wọn kàwárí kèfèrí ni wọn ẹ̀yìn gan ara wọn lẹ́sí wa so òun ni pé sheikh islam tèmi àwọn ń sọ àkídà ti alìsúnà wal jama'a so ẹjí kí wọ́n lọ kí tó kò níbi yíò tó lọ́lẹ́ ní kọ̀nyẹ́jú rẹ̀ bàtán bá ní kullu bid'atin dalalah wọ́n ní dalalah dalalah òun ni pé anù anù yẹn sì wọ́n ní kọ́dá Sheikh Salim Ilali àwọn afáàmọ́ ń sọ pé a lè fi bídíà a lè fi wé ẹ̀ṣẹ̀ sánàbì lọ sọ ẹ̀bí wọn pí sí ànàbì lọ sọ pé a lè gbé bídíà sí ipò ẹ̀ṣẹ̀ sánàbì ló wíbẹ̀ àìmọ́yí ẹ̀ṣẹ̀ tó gbìyànwọ́ tó ikú lè gbìyànwọ́ wọ́n ni a lè fi wé ṣánàbí lọ sọ pé a lè fi wé àbí ọlọ́run sọ fún pé òun kírètì iná títí bídíà lọ́tọ̀ sọ́rọ̀ ọlọ́run kírètì ẹ̀ lọ́tọ̀ ọlọ́run sọ pé àbánàbí lọ́tọ̀ pọ́lọ́run kírètì iná tó ní bídíà lọ́tọ̀ kò wí bẹ́ẹ̀ bídíà tí ó ni náà ni yọ wà ni ọ bẹ so òun àkídà khawarij alùsùnà bẹ̀rí minha alùsùnà yọwọ́ yọṣẹ̀ kò níbẹ̀ àwọn èyí pé ẹni tí ń bá ń ṣe lọ́run ní àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi gan ní pé ní kèfèrí wọn kí ń dájọ́ kèfèrí lélẹ́rí tí nǹkan yẹn ò bá ti dé ipò kúfúrù àbí kó dé ipò shirk kàmáyẹ̀ fún alùhul khawarij gẹ́gẹ́ bá àwọn khawarij ṣe máa ń ṣe ti wọn قال أهل السنة بل أخوة الإيمانية ثابتة مع المعاصي àwọn ìwọ ìjọmọ̀ ẹ̀yà ọmọ ẹ̀yà ìgbàgbọ́ ó sì ń bẹ náà ó ń rinlẹ̀ pẹ̀lú ẹni tí bá ń ṣe lọ́run tó bá rẹ̀ tí ń ṣe lọ́run wọ́n sì mọ̀ pé okùn ìjọmọ̀ ẹ̀yà sì ń bẹ láàrin wa náà bóyá nìkan ń ṣe zìnà ibi tí yóò sì rí pé àkídà wọ́ ní àwùjọ wa nù àkídà ọwọ́ ẹ́ra àwọn èèyàn tí ó máa ṣẹbọ yóò ní oúnjẹ yóò ní tó sokọ́lé pẹ́yìn ó rí pé nǹkan yóò ní tí ó so mara mọ́tò rẹ̀ tẹ́pẹ́yìn náà máa rí yóò ní tí ń rí mọ́lẹ̀ tẹ́yìn náà máa rí ń sí àwúre ń ṣe kíní kan gbogbo ẹ̀ ní ń ṣe tẹ́yìn náà sì rí irú ẹni ó sì ní àbí tí wọ́n bá sábàrá lọ́nà lágbàjá ó rìn kìí sàfà ò ń lágbàjá ó tọ́jú ara rẹ̀ ó rìn gan so ah ó rìn sùtán bá wá rí ẹni tó ń mu ọtí tán bá rí ẹni tí mu ọtí kódà wọ́n lè dáwọ́ jọ ní mọ́sálásí pẹ́tọ̀ gbogbo ìyẹn mọ́ kí mọ́ ìmọ̀ mùtí ń bà kí mọ́ àbí ń sàgbèrè ẹgbọ́nà kí má so mo ti rí lọrin tán yọ ìmáàmù lérí pé ń ṣe zìná àmọ́ wọn yọ ìmáàmù pé ń ṣe jálàbírí wọn yọ ìmáàmù pé ń wu èpẹ̀ rí nílọrin nke ń wu èpẹ̀ ẹ̀ nírí kátórí rẹ̀ yọ ìmáàmù kódà kí ní yẹn wọ́s débi pé pé Allah nílọrin ni pé ni ẹgbẹ́ mọ́láta gan ni wọ́n ti ń jó wọ́n ma ń jó kìíní wọ́n gbé agbádá tó fi ń jó kìíní síbẹ̀ báyìí nílọrin yìí kátẹ̀wà ní kátẹ̀wà lè kó wá ah. mọ́mọ́ mọ̀ tẹ̀pẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́láta gbogbo ẹ̀lẹ́wà pẹ̀lú jọ pé ah ọ̀rọ̀ sàláwù yíwá ní agbá báyìí ìdíká wá dáṣe sí o a ń ba mùsùlùmí lójú jẹ́ nínú òfin ọlọ́run ọba ọ̀rọ̀ sàláwù tí ń mutí tí ń ṣàgbèrè ó dáa ju ìmáàmù àbí ẹnìkan tó ń tẹ ìpẹ̀ tí ń sàsókọ́lé tí ń ṣe jálàbí tí ń dálejò lóhun ọ̀rọ̀ rẹ̀ fúlẹ̀ jùlọ a ń gbàtọ́rọ̀ yí àwọn èèyàn torí ti yíò ẹbọ náà ni tó pẹ̀lú òfin bá ní irú ìmámù wọ́n gèlé rí bàbá tó ní kí nínú lé tó ṣogun nǹkan sílé wọ́n pè ìjọ kẹta wọ́n sọ fún pẹ́lọ lè jákún mẹ́ kọjá kún mẹ́ tó lẹ́yìn ìjọ kẹta tí ó bá já wọ́n mú pé ṣe kíní ìlòrò pé ń sọ ní ah, à ń sọ ah, ah, so irú ẹni wọ́n gèlé ni nínú Islam so àmọ́ ẹni tó ń n ti ń jẹ́ iman ó sì ṣẹ́kù sára rẹ̀ ukhuwatul imaniya ìṣepọ̀ ìjọmọ ìyẹ́sìn yẹn gbọ́dọ̀ mọ́ fílẹ̀ pẹ̀lú ẹni tí bá ń ṣe lọ́run so ń jalè ń lu jìbìtì kí ní yẹn gbọ́dọ̀ tó ṣẹ́kù pé á ah, ẹni yìí mùsùlùmí náà ni so wọ́n kàn jẹ́ pé ń ṣe tí ọ̀dáde èèyàn mọ̀ bẹ́ẹ̀ so kọ́dà bí èèyàn mọ̀ pààyàn bóyá ẹ̀ jẹ́ ọlọ́ẹ̀kọ́lọ́kan ṣàlàwà gbogbo àtọ́ bẹ́mẹ́nà kọ́lọ́kọ́ bá tán sọ́nà àwọn ọmọ secret court tó pé àwọn ọmọjú kẹ́ ma para wọn lọ àwọn ọmọ lọ́rin náà kún bẹ̀ lọ bá mọ́sọ́ládé wọlé jò ní iná ni ipẹ́ àwọn ọmọ lọ́rin wọn kún secret court wọ́n gbé ẹyẹ wọ́n gbé lé yìí ayé wọ́n wá fẹ̀mí ara wọn lálàsí ara ẹ̀rí àfà kan tó dìde rí tí wá ń ṣe wá sí fún wọn tí ń da ọ̀pọ̀ yọ máa lọ́rin kọ́lá wọn àfà mẹ́mẹ́ kọ̀sẹ́ tó ṣe wá sí fún wọn a máa tó máa sọ náà ni pé àwọn ọmọ kan tó dé o ní a máa kúnlẹ̀ mọ́ a máa kúnlẹ̀ mọ́ o wọ́n máa wá àwọn ìtàn àdàmbàdì lórí rédíò ìkan òun lórí rédíò fm ìsìlọrin ọba jẹ́ tẹ́yẹyán wallahi lazim ó fẹ́ràn rẹ̀ sọ báyìí níjọ́kẹ̀lẹ̀ nìkan pé pé à ah, eh, ṣe ilé rédíò ilé mọ̀lẹ́bí ẹnìkan ni ṣe bí rédíò Kwara lẹ́pẹ̀ rédíò lọrin ah, ẹwà ń gbé pàtì kan wá kọmọ wá sọ̀rọ̀ pé ìkúnlẹ̀ dá ẹgbẹ́ àwọn pàtì kan wá kọmọ wá sọ̀rọ̀ pé súfí dá ẹgbẹ́ àwọn pàtì kejì náà wà káwọn náà wá sọ tí wọn oníláyé lókùngbà tó ń bá wọn yá yín o alùsùn náà kankan níwọ̀ bí ẹwà wò ohun gangan náà ibi tó wá ń fọwọ́ dí tó lẹ́nìí ẹkùn níwọ̀bẹ̀ ọwá kú ń bẹ̀ wá tó sálọ̀bù mí ọwá kọrí sí fm ìdọ̀fìyàn ní ìsìn ọlọ́lọ́dí sí prógámù ń bẹ̀ ó mi pé kí ni ibẹ̀ wọ́n ti bàjẹ́ wọ́n ti rí pàmì èèyàn wọn kà á bẹ̀ kún mọ́ wọ́n tó kọrí sí fm amúnì ni láti

in bínú sí mọ́ bàbá ní fòhun bínú sí o ní fàjáta alárùkọbàtẹ́ yìí ọkà kúnlẹ̀ ní kúnlẹ̀ ẹwọ ẹ̀rí rẹ̀ ẹ̀yìn tẹ́ tó káwọn ọmọ kúnlẹ̀ fóbi wọn má ẹkà ń báyé jẹ́ ni dákùn ṣe ẹni tó ní kí wọ́n kúnlẹ̀ fún òbí mẹ́ torí tọ́lọ́n súnà nẹ́bí sọ̀lọ́ sálàm sóhun ní báyé jẹ́ ni àbáwọn secret court kí ló tí wọ́n kúnlẹ̀ yìí so n tó ẹ̀kan rán wọn ọ̀ràn so ní pé ibi tí mo ti lọ gani kó rẹ̀ ti ń pààyàn tí ń pààyàn tó sì jẹ́ mùsùlùmí kìí sí pé Islam ní ká máa pààyàn o àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni pípa ni torí pé Ọlọ́run qisas karen tó pààyàn sí yíwọ̀n mí pé á ah, so mùsùlùmí náà ní ń jẹ́ àmì ẹlẹ́ṣẹ̀ ni ẹlẹ́ṣẹ̀ ni ọlọ́ọ̀bá ní faman ufiya lahu min akhihi shay'un fattiba'un bil ma'ruf ní suratul qasas 178 olúwa ní ẹni tí ọba pa ẹnìkan tó wá ṣe pé àwọn fámílì ẹni wá ní pé ah ìyẹn wá tó pa yìí tọ́ bóyá ìjájú dà ń papọ̀ wọ́n ní ọdá tọ́ pàtó ikú mùsùlùmí ní ọ́ aṣàmójúkò fún ọ ó ní ìtànà tí ó ṣe fọ́lọ́wọ́n bá ọ ìtànà tí ó ṣe fáwọn mọ̀lẹ́bí ẹni tó pa ń bẹ o ràǹkọ́mí ọgọ́rùn náà ni ní ìsìn ìgbà tó ń bá lò rẹ̀ ń lọ bóyá 12 million lásìkò yìí tí tí ó lọ etí dọ́là tó ti ráìsì ní ìsànlọ́mọ ètò tàn ọlọ́lọ́mọ ètí tí ó jẹ báyìí lórí ìsanwó ẹ̀mí kan tí a bá pa tọ́ wọ́n ni wàmẹ̀nà ìfìyàlẹ́wò ọlọ́ni ẹni tán bá ṣàmójú kúò fún min àkíì tí ọmọ ìyá ọlọ́ni fatiba umbil ma'ruf tọ́ kẹ́yìn náà kẹwàá ọ̀nà tẹ́ fi ṣètàn yẹn ní ọ̀nà tó dáa yẹn ni pé wọ́n ní tánbá ní ẹmọ́ pa pọ́mọ ìyá wọn ni ẹmọ́ pa ọlọ́run tí kùn wọn ni pé ọmọ ìyá ni wọ́n fatiba umbil ma'ruf káwọn náà wá eléyìí tí a fẹ́ ló mẹ́gbẹ̀rẹ̀ ni pé min àkí tọ́lọ́wọ́ bá lò min àkí dọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ ní pé ó pa ẹniyẹn àmọ́lọ́yìn tó pè wọ́n ní ọmọ ìyá so ibi láti mọ̀ pé látara pé kún rí ẹni tí ó wá jẹ ẹni tí ń ṣe lọ́wọ́ bá kama pè ní kèfèrí so ìpé ń kèfèrí un àwọn di pípà wọn sí ń pa àwọn ń pa kèfèrí iná ni lọ́dọ̀ àwọn àfáà súnnà gangan khawarij náà ni sheikh islam Taymiyya rahimahullah náà fi ní tòun ti ṣe wọn tí wọ́n ń ṣe yẹn náà o iṣẹ́ ẹbú wọn tí wọ́n ń ṣe pa mùsùlùmí máa ń pa kèfèrí un wọ́n máa tó wá gbé ìdájọ́ kèfèrí lé wọn lérí kọ́dà Àlì radiyallahu anhu tó ikú gangan ló bá wọn jà torí ńgbà tí wọ́n dìde táàlì rí àkídà àwọn tó kílẹ̀ pé àwọn tí wọ́n àwọn èyí náà ni sọ Àlì dìde ó bá wọn jà ó sì pa wọn gbà tó pa wọn tán gbogbo bọ́n ṣe máa ń pa kèfèrí kò lò pẹ̀lú wọn bẹ́ẹ̀ torí ẹni tó bá jẹ́ kèfèrí tó bá pa ìjọba ẹ̀sìn yóò sì gbogbo dúkìá rẹ̀ ó sì sí dúkìá wọn so a lè pa wọn ó fi dúkìá wọn lẹ́nu kò fọ́ kan dúkìá wọn so lẹ́yìn àwọn tó ń jẹ́ àwọn ìyàwó wọn òkú wọn lẹ́rú ṣọ̀kútí ẹ̀bá olè bá kéfèrí jà <laughs> ẹ̀yẹ́ lè kó ogun wọn lẹ́rú farru ní wọ́n jìnà sí kéfèrí yányá wọ́n ni amùnàfikúnà hùm sí mùnàfikí ni wọ́n onímìnà nifaq farru wọ́n jìnà sí kéfèrí wọ́n jìnà sí mùnàfikí wọ́n ni la'anna al-munafiq la yadhkuruna Allaha illa qalila ẹn tó bá jẹ́ mùnàfikí tó bá rántí ọlọ́run kò ní rọ́lọ́wọ́ bá rántí púpọ̀ ní àmáwọn kàwárìjì yìí àwọn mọ̀ dáadáa ọmọ rántí ọlọ́wọ́ bá gan wọ́n yí sí mùnàfikí wọ́n wá ní kí ni wọ́n wọ́n wá ní qawmun baghaw alayna ìjọ kan ni wọ́n tó ṣe kí wọ́n kàn kọjá àlà wọ́n kọjá àlà wọ́n ń ṣàṣejù táwa bá wọn jà fanusirna alayhim tọ́lọ̀ wá ràn wá lọ́wọ́ lérí wọn minal mu'minina qitatalu fa aslihu baynahuma tó wáyé pé àwọn ìjọ méjì wọ́n bá ń bára wọn jà dìpọ́n dìde wọn jara wọn lógun ṣẹ́kúwà tó dí pé èèyàn jara èèyàn bára ẹni jà so pípa lè wáyé ìṣẹ̀rẹ̀ léṣe lè wáyé onífásúléhù bẹ́ẹ̀nà ọmọ ìtẹ́yìn ó ṣe ní bá kọ́ ti ìṣìdá ọmọ alàlùkọ́rọ̀ tẹ́nìkan bá kọjá là lẹ́nìkan lérí tẹ́ lálàlá tó lóhun nígbà faqatilu allati tabghi yìí tí ń kọjá láhun ẹjálógún hatta tafi'a ila amrillah títí tó fi wá padà síbi àṣẹ ọlọ́run tó yìí farabalẹ̀ wọ́n ọlọ́run ní èmi mo fẹ́ràn tí bá máa ń ṣe dọ́gbadọ́gba ọlọ́run wá ní innamal mu'minuna ikhwatun aláwọn mùmìnú tí wọ́n ń bára wọn jà yìí ọmọ ìyá ni wọ́n tún ẹni pọ́lọ́wọ́n bá pè wọ́n ní mùmìnú wọ́n ní faslihu bayna akhawaykum ẹ ṣe àtúnṣe láàrin àwọn ọmọ kẹwàá bẹ̀rù ọlọ́run la'allakum turhamun bí tí sheikh islam Taymiyyah rahimahullah tó fẹ́ lò níbi ayà yìí òun náà ni kọ́lọ́ ní innamal mu'minuna ikhwatun pé mùmìnì náà ni wọ́n jẹ́ lókùnbà tó wáyé pé ẹnìkan bá ti jáde àbí alìsúnnà encourage wa pé ìyẹn lè máa ṣẹlọ́n wọ́n kú ní ìyẹn kú sí kèfèrí àà tí wọ́n bá tún sọ yíò nítorí lè kó sínú wàhálà mi tí wọ́n bá wọ́n pé ah, ẹ̀yẹn lè máa ṣẹlọ́n àwọn ọmọ tẹ̀kfírí yìí wàlá àwọn ṣe bẹ́ẹ̀ ẹ sì mọ́rí wọn ó sì mọ́ sí ìsìnà wọ́n sì kásùkù sókè wọ́n sì nírùngbà irọ́ wàláhì ní àwọn àgbákòrọ́ lẹ́mọ̀ bá lẹ́nu wọn so kìí wáyé mi lẹ́nu ẹn tó jẹ́ lérí wọn gan agbákò rọ ní ẹnu rẹ̀ agbákò irọ́ ní ẹnu rẹ̀ ẹni tí mọ̀ parọ́ nǹkan mbẹ nínú tíra tí ó sì sí tó bá ti wá rí tí òun bá sọ̀rọ̀ yìí tó wá rí nìyẹn lọ́rùn yọ́kọ̀dá sí ikú ni ah mú ń ń pè ọ́n níjọ́ kan pétọ̀ mọ́ gbọ́pọ́ ní o tó ní àtúnlẹ́yọ jáká fún àwọn ọmọ kéèké nínú Ramadan nígbàtà bá ń sọ lọ́wọ́ ó ní bẹ́ẹ̀ ni mọ́ ní hadith tó wà nínú sọ yóò Bukhari àti Muslim ipé ayọ̀ fọmọ kékeré ó ní kò sí mẹ́ wọ́n lọ́wọ́ mẹ́ ó ní ẹ̀ tó bá ti wá wà mẹ́ sẹ́mọ́ mi pé kọ̀kọ́ mọ̀ pé àdísì wọn wà wọ́n ní àdísì olálò fún ó ní àdísì tó sọ pé sakatul fitri ima ń fọ ẹ̀ṣẹ̀ ma fún aláwẹ̀ túhùrọ̀tán lè sọ ìmì ìfọ̀mọ́ ní ma ń jẹ́ fún aláwẹ̀ ó láàánú kí kí ó sì sí nínú aláwẹ̀ nítorí àlòtí ìdọ̀rọ̀ yẹn fáwọn tó máa ní òkè òkè mo ní omi pé ńgbà tí wọ́n gbà rẹ̀ ó ní mo lẹ́n tó bá lóyún tí ò lè gbà rẹ̀ throughout Ramadan òun kọ́ ṣe ayọ̀ zaka bá ní sọ́yọ̀ zaka ti fún ó ní bóyí sọ náà ọkọ̀ pọ̀kílùlù ó ní ayọ̀ fún ayọ̀ fún ayọ̀ fún mo lẹ́n tí fọ́mọ náà náà kọ́ ó ní àníyàn fílẹ̀ yìí mo ní mbùlẹ̀ rí yìí wà ó ní mbẹnu sọ̀yẹ́ mo ní sí àdísì mẹ́nu wọn ní ẹ̀yà eh, mo láàdísì mo ń bèèrè o ní ẹ̀yà mẹ́nu sọ ní ìpínlẹ̀ sí náà ọkọ̀ dábí lójú pé kò sí mẹ́nà so máa ní ọ̀kẹ́ ah, ọ̀dá ọ̀dá ọ̀dá ìgbà tó yá mo tó tó pẹ̀lẹ́lẹ̀ kejì so mo ní ọ̀rọ̀ ẹ̀kan tá à ń bá lọ mo ti wo sọ ní ìpínlẹ̀ sí náà yìí rí bẹ́ẹ̀ bóyá kẹ́ pé kíní yẹn fún mi ìgbà tí ó pè wàláyọ̀ ọ̀rọ̀ afáà yẹn ìsìn kó tẹ̀ pé àdísì yẹn kò tó wá jọmọ tí káfà ń wí ó dùn mí ní owó tí wọ́n tí fáwọn èèyàn náà but telephone fóònù kọ́ mo fi kọlù rẹ̀ so mo fáwọn èèyàn ní kinní ọ̀rùn níwà nǹkan gbé sórí Facebook ẹgbẹ́ tó wo òkúrọ ọkùnrin yìí so bó sì pé mo ní àà gbé òkè síbi tẹ́ ń wínú ní but kò wá sí tẹ́ ń sọ yìí ń bẹ́ mo ní ẹjí ń ka ẹjí ń ka gbà tí mo kà sábàtà ìsàrùmíkọ̀n wọ́n bang. bídí àyí dia. mùdí ní gàgàgà ní ọ̀tọ̀ ní tàn bèèrè bó ti wọ́n tó lè pé àìsàn àti gẹ̀bẹ̀rí tó lè pé mùdírù wọn káàsì gẹ̀bẹ̀rí tó lè pé sùlẹ̀mọ́ bàrúkú gẹ̀bẹ̀rí ní gàgàgà ọ̀tọ̀ ní tàn bọ́n tàn sọ̀rọ̀ bó ti yà síbò mẹ́rin so sírù yíò ti ń parọ́ sẹ́sìn ní ò ní parọ́ lérí ọ̀rọ̀ ayé so ogún náà làwọn ọmọ rẹ̀ náà wà jẹun gbẹ́ tí bá irọ́ so jìbìtì zina látara pé kí ni wọ́n ni ẹ kò ṣe kìí ṣe kó ṣe fídíà náà kìí ṣe kó ṣe fídíà so so mí pé wọ́n ń legislate pé wọ́n ń legislate ẹ̀ṣẹ̀ so wọ́n ni ẹ̀ṣẹ̀ nínà so ó sì parọ́ olùjìbìtì ẹ̀ṣẹ̀ nínà ni ó ṣe fídíà náà sùúrù eléyìí aburúláńlá ni fún ẹ̀sìn sòun náà ni pé gbogbo tó bá ti tako ìlànà àwọn sàhábà Nábì sallallahu alaihi wasallam tí ó yapa sí àgbọ́yé wọn mùsùlùmí ní bùkátà láti tètè tají kó jìnà sí irú kan iná ní dámọ́ àwọn oníṣúfí náà so ìròrí ẹnìkan náà ni wọ́n máa lò tí ìṣẹ́ta Nábì sallallahu alaihi wasallam àgbọ́yé ẹnìkan ni wọ́n máa lò tí ìta nẹ́bí sallallahu alaihi wasallam àmọ́ wọ́n máa parọ́ pé àtọ̀dọ̀ ànábì ni àwọn ń tẹ̀lé ìsáwíwá yìí lérí alkitabu wa sunna náà làwọn gbélé lérí ìjọ kan lẹ́nìkan náà sí fẹ́ bá wọn náà lórí rédíò fóònà tí wá ń sọnù ń sọ pé gbogbo so wọ́n sì ju nọ́mbà lẹ̀ mọ̀kàn kọlù ní ọlọ́kàn ní kí nọ́mbà mi wọlé jọ mọ́ ah kí ní mọ̀ wọlé so bá ṣe gbé nìyẹn ń ta ní sọ̀rọ̀ wọn ni Abdullah Abdullah ń láti bọ́ mọ́ wà ní Yorùbá ròdù báyìí Yorùbá ròdù mọ́ wà níjọ́ Yorùbá ròdù náà mo sì wà lóòótọ́ mo ní mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé ẹni Sufi lórí kìtàbù àti súnà ni oníbẹ̀ ni mo ní adákọ̀ bá mi wá ibi tá náà fi tẹ́ aṣọ wọn fún kalẹ̀ nígbà tí ń ṣe zikiri la ilaha illallah tó ti tẹ́ aṣọ wọn fún kalẹ̀ adákọ̀ bá mi wá wọ́n ní aṣọ fún tí ẹ máa ń tẹ́ níbo ní ẹni wọ́n ní pẹ̀lú gọ́lọ́mù ẹjẹ́ kó di ìgbà míì ẹ̀yà ọjọ́ sí lọ ẹ̀rí rẹ̀ àmúwá so kò síbi tán lè gbé e wọ̀ kódà bá mẹ́rin wá kò lè jọ títí Ànábì sallallahu alaihi wasallam so bí àwọn oníbídíà wọ́n ṣe máa rí lóríṣiríṣiríṣiríṣiríṣiríṣi náà so Ahlus Sunnah wal Jamaa yẹn kíyàn ó gbọ́ọ̀rọ̀ àkídáyàn yé ẹ̀ṣẹ̀ wàláhì ní sọ̀rọ̀sọ́làm úrú rẹ̀ débi pé ànábì ní tí èyàn bá ṣe lọ́run tí yàn wúwa ẹ̀ṣẹ̀ kan ànábì nákàtà ti fi kọlùbí ìnákàtà tó ń pọ́ìntì dúdú kan sì kan sínú ẹ̀mí rẹ̀ bóyá ọ̀pàrọ̀ kan nìsín pọ́ìntì pọ́ìntì yàn ṣe jàmbá pọ́ìntì kan sínú ẹ̀míyàn yàn ṣàbòsí pọ́ìntì kan sínú ẹ̀míyàn àwọn tí yàn bá wò pé ah tí ń ṣe kọmọ̀dá o ní kí mọ́ wá dánwò yìí ní pé èèyàn túbá so tí yàn sì meet up pẹ̀lú gbogbo tí ń jẹ́ òfin tútúbá tí yàn ń ẹ̀mí rẹ̀ wà wọ́n fọ ẹ̀mí yẹn mọ́ padà pọ́ìntì kan un ọlọ́run ní kí àwọn mọ̀láíkọ́ fọ́ ọmọ padà yóò sì mọ́ kú mẹ́ anábì ní tó bá tún wá tún lò lè tún ẹ̀ṣẹ̀ yẹn sí wọ́n wà máa kan sí tó bá ti wá kan sí yóò máa fẹ́ yóò máa fẹ́ bí bá ti wá ṣẹ̀ṣẹ̀ yóò máa fẹ́ ẹ̀ṣẹ̀ yóò máa fẹ́ débi pé yóò wá padà wá dí gbogbo ọkàn ọlọ́run wá ní yóò wá di kalla bal rana ala yaf'alun aw yaksibun àbí yaksibun olúwa ní à ó ti dí wọn lọ́kàn àwọn àwà ẹ̀ṣẹ̀ tí wọ́n ń wù ní pé ẹ̀ṣẹ̀ ma ń díyàn ní ọkàn kọ́dà ní sọ̀sọ́lá tó sọ débi pé kí o fi lè mà wípé ẹ̀ṣẹ̀ tí è ṣe kúfùrù náà tí è ṣe ṣírík tí ma ń kó bá yàn ní ọ̀rọ̀ ọlọ́wọ́ anẹ́sọ̀sọ́lá ní pé tí anẹ́bìnrin ìyá kùnmọ̀lẹ́kẹ̀ẹ́ ẹ̀wọ̀ ìrọ́lásánlá anẹ́bìnrin ẹ̀ṣọ́ra fún ìrọ́ ẹ̀pà irọ́ tí wọ́n pa irọ́ mọ́ wa innal kadhiba yahdi ila al-fujur irọ́ yóò lídìyàn débi ìwàkíwà ẹni tó bá lè parọ́ yóò rọrùn láti ìsìná fún un tí wọ́n bèèrè nínú àdìsọ́kànnà pé mi ní pa irọ́ tó lè ṣàbúrú torí pé kí ni ó kò sẹ́ni tí ó lè jáde tí ó ní èmi ni mo kò sẹ́ni tó lè jáde ẹni tó bá mọ̀ pé tí wọ́n wá bá mi kí ni wà sọ pé mo ṣe so wá ìní parọ́ so anábi ni irọ́ ìmọ̀ lídìyàn dé bí ẹ̀ṣẹ̀ anábi ni wala yakrib ahadukum ni wa innal fujura yahdi ila náà ẹ̀wọ̀ ẹ̀ṣẹ̀ ni anábi oníwọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ sí ní yóò lè dìyànwọ́ náà anábi ni wala yakdhibu ahadukum anábi ni ẹnì kọkùn ní ma parọ́ wa yataharra al-kadhiba tó bí kò sáwà mọ̀ jùlọ lọ ní gbogbo sí ayé rẹ̀ hatta yuktaba inda Allahi kadhaba wọ́n kọ sókọ rẹ̀

anábi ni wala yasduku wala yasduku ahdukum ẹni kọ̀kan yóò ní máa ṣúrúdó wẹ̀ta harra síríkọ tàbí òdúró sáàmù ní ọkùnkúdùn hatta yuktaba inda Allahi siddiqa wọ́n wá kó kọ̀rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run pé olúdòdó ìyẹn látara fojú di ẹ̀ṣẹ̀ yóò di wàhálà fún yàn lọ́dọ̀ ọlọ́run ọba súnà ni bá ti ń sọ pé a gbọ́dọ̀ pé ẹni tí ń ṣe lọ́run pé kẹfìrí ìdájọ́ kẹfìrí ọ̀gbọ́dọ̀ dúólérí rẹ̀ a gbọ́dọ̀ lólélérí so bẹ́ẹ̀ náà ni yíwọ̀n túmọ̀ sí pé kí wọ́n ah, ni a ah, ṣe wọ́n kúlé ìrìn kẹfìrí a a irọ́ tí yóò padà tún lè kóra yẹn sínú wàhálà míì súnà ni pé yọ́n mọ̀ ṣọ́ra àwọn ìbálò tí yọ bálò náà ni n tí wọ́n ń kọ́ wa ikúmọ́ jí pé ẹni tí kò kí ń ṣe kèfèrí lọ́dọ̀ ọlọ́run èyàn máa gbé ìdájọ́ kèfèrí fún un tó dá nẹ́sàn lọ́wọ́ sọ́lọ́mù sọ ipé ẹni tó bẹ lè pe ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tí ò bẹ sí lára ẹni ní kúfúrú yóò sì padà sírí ẹni tó pè so ẹlòmílẹ̀ àwọn òpé bóyá lẹ̀ kánà ní ọbẹ̀ lè ń ẹni hun yóò padà wùwà kèfèrí kányà ayé rẹ̀ wàláhì tẹ́ bá sì kíyèsí gbogbo àwọn tó ń rìn lànà wọn yóò padà rí nínú ṣe sí wọn so tí ẹ bá ṣe bẹ́ẹ̀ bóò ní ẹ̀yìn ẹ̀sí máa ń lè dédé kí èèyàn máa sọ ẹ̀tẹ̀ di nǹkan tí èèyàn máa fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú ẹ̀ṣẹ̀ ó di nǹkan tí èèyàn fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú tí kò yóò padà fẹ́ mọ́ á júyàn sínú istihlal sùlẹ́yìn náà gbogbo tó wà ń sọ fáwọn èèyàn pé wọ́n ń ṣe bídíà òfin gbédàjọ kúfù lé wọn lérí wọ́n náà wá ní àwọn oríṣiríṣi bídíà lọ gbá tó náà dákalẹ̀ so náà yí náà ni tẹ̀kìbẹ̀rẹ̀ yọ kan níjọ ọdún Eid tẹ̀kìbẹ̀rẹ̀ yọ kan níjọ ọdún Eid ó sì rí sálàfù kan sọ ń pé ah, ẹni tí ń jẹ́ sálàfù tèmi rèé o rí ẹwà wò tán bá wá rí pé ibi táyé ti gbà wọn tán mọ̀ pé ẹni yìí kò dá nǹkan kan mọ̀ ẹnìkan pè mí jóni ọlẹ́nìkan wá sí ọlẹ́nìkan ṣe lẹ́kṣọ̀ kan lórí rédíò ìwà bèèrè pé ta ni ọ̀gbíkínà ó ní ẹnìyàn fi ń rinlẹ̀ ipé tẹ̀kbẹ́ra ìdì ẹyọ kán náà lànàbí ṣe mú ní ẹni wá ní kọ́rẹ̀ ènìyàn ń ṣe lọ́wọ́ bútẹ̀ orí kíní yá lórí fóònù àbí nǹkan kan lónìí ẹyọ kan lànàbí ṣe so mo ní sọ fẹ́ nìyẹn pé pé ní kó mú bí tó bá wà nínú àdìsà nàbí bóyá nù Bukhari níbi nù Muslim níbi náà kútùbù súnà níbi náà ma'ajim níbi náà masánìdì ní kó sọ bí tó bá wà fún ọ ìgbà tó wá pẹ́ ẹni ń pè mí padà olóhun bí ìgbé ọba dasa gidi gbé tó wọn mọ́ wá parọ́ ní ohun olóhun parọ́ níṣẹ́ béèrè so ó lẹ́yìn ìgbà wọn báyìí bẹni mò sí sálámà sí òmọ́nù ní ẹni tó gbé tó mú kìnnìún wá fún òun ni mẹ́rin wá ṣùgbọ́rọ̀ wọn ṣe rí nílé yìí so bídá oríṣiríṣiríṣi kan mọ́ sọ́lẹ̀ kan sí ọmọ kékeré pọ̀pọ̀mọ̀ kékeré ní kíní ìgbà tó ní túhùrọ̀ tán lè sọ ìmì ó ṣe tó rí ìkejì ipe yóò máa jẹ́ ìfọ̀mọ́ fún àwọn tó gbà rẹ̀ ànábì tó ní yóò tó máa jẹ́ oúnjẹ fún àwọn tálíkà irú ìta ń yọ fáwọn akéèké nìsìn ṣe bó oúnjẹ àwọn tálíkà fi ṣe kíni yóò fi pọ̀ ara ń tánàbì sọnù so kódà kó jẹ pé kò tí ànábì ò sọ ìdí gan fún wa gan ẹnu so kọ́lọ̀ kọ́mọ́ ṣàṣàánú fún so inṣáàlá àwọn adúrúbáyìí káfíra fi àsìkò díẹ̀ béèrè béèrè torí mi ní lásìkò tó bẹ̀ lónìí عليكم السلام